ìlànà ọmọ òdua international ti ìlú Canada ń pè gbogbo ọmọ Yorùbá síbi àgbékalẹ̀ àpérò olóhùn yòhùn tá a mọ̀ sí tan all meeting lórí ọ̀rọ̀ polongo ẹsẹ̀ kúkú tí yóò bẹ̀rẹ̀ nílẹ̀ yorùbá láìpẹ́ yìí that is the proposed grassroots awareness for yorùbá nation in yorùbá land tí ó wáyé lọ́jọ́ sátidé twenty six february twenty twenty two ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ canada time tó ń jẹ́ agogo mẹ́wàá àṣálẹ́ ìyọ̀nlá agogo orílẹ̀-èdè yorùbá tíá ẹ̀yin pàápàá lè mú ìbéèrè tàbí àkànjọ̀kan àmọ̀ràn tẹ́ ẹ bá ní pápàdé àwọn àlejò pàtàkì tí ó mọ̀ bá wa sọ̀rọ̀ lọ́jọ́ náà ìyún dr aliu àti comrade victor ọmọlúkà tí tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ìpàdé ọjọ́ náà lẹ́yìíkéyìí ìlú tẹ́ ẹ bá wà meeting link ni seven nine zero seven eight eight seven six seven five fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ ẹ bá ní ẹ kàn sí wa látòrí ìlànà dot oduduwa at gmail dot com bákan náà ni ẹ lè pè tàbí kẹ́ whatsapp admin ìlànà ọmọ òdua international àti ìlú Canada lórí plus one six four seven eight two eight nine five five six plus one six four seven eight two eight nine five five six ìlànà ọmọ òdua international àti ìlú Canada lónìí ẹ wá láti jẹ́ ká jọ foríkorí ká lè mọ tó kàn Bye.